الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين هذا وقف الله بابا طلع رجاء ọba gbogbo ìgbà àdúgbò àsìkò ọba tí ó ṣe ìmẹ̀sìn ní òkùnfà oríire ayé àti tọ̀run oríire ayé àti tọ̀run ọlọ́run dèmi àti yín ṣe yóò fún àsìkò yẹn dáadáa aba kan tó pàtàkì dáadáa nínú fíkú ọ̀làdé tó ṣe wípé gbogbo tó lábùlà ilmi olóbùkátà sí àti gbogbo akíhùn pátápátá tó dẹ̀ jẹ́ wípé họ́lífù kí nǹkan máa dájúrú pọ̀ mọ́ra wọn kí àti sàpá máa dàpọ̀ mọ́ àyàn lọ́wọ́ ó pọ̀ ń bẹ̀ gan òun ni ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ sùjúdù ìforíkanlẹ̀ tó yẹ pé sábà bí rẹ̀ òun ni ìgbàgbé so àwọn onímọ̀ sọ kí mi bá bí ọgbọ́rọ̀ ti ṣe ìlà sábà bí tí wọ́n ṣe ìdọ́fà sùjúdù sí tí máa ti sábà bí ẹ̀ iná fi pè ní sùjúdù àti sàhàwì so sùjúdù tó yẹ pé tí máa ń ṣokùnfà rẹ̀ ní sàhàwì nígbàgbé mo dọ́mi ṣẹ́wárí sùjúdù yìí ah, aslan kágbébà ọ̀ràn yàn ní lórí wọn tí sáhàwù bá ti wáyé pàápàá ní àwọn ọ̀nà tí a gbà sàlàyé yìí torí pé nàṣírò ala mọ̀sírì náà fi hádà dáùt ọ̀nà tá ń tọ̀ níbi dáùsì ọ̀nà láàlò tẹ́ àwọn kọ̀wá ìdàlùmọ̀tà alìkọ̀ bí kúlè bá bí tó zukarú kọ́bùlà alìkọ̀ọ́dì fi bàyá ni alimami ashaukani fi tilkali abiwab so àwọn kọ́ ìdà tó so mọ́ báàbù kọ̀ọ̀kan láàkọ́ mọ́ ṣàlàyé kò tó di pé lọ ka ọ̀rọ̀ alimami ashaukani tó so mọ́ ìkọ̀ọ̀kan ṣe ọ̀rọ̀ sùjúdù sáà ó pàtàkì gan gẹ́gẹ́ bí tó lábùlẹ̀ ilmi kíyàn gbọ́ yìí wà á ń sọ́ṣọ̀kún bóde ẹ̀fẹ́ gbà wá yàn tíra kan bẹ tí ní sùjúdù sáà tó yẹ kó ṣẹ́kù wọ́n fàyọ nínú zádù alìmọ̀sákọ́nì tí wọ́n fi ṣẹ́fù rẹ̀ ṣẹ́fù mọ́jẹ́ ìmẹ̀ni àti ẹjá gbìyànjú káàkà òun náà tún yóò tún wà sáà ìmọ̀ wa àtàjọyé wa nípa ọ̀rọ̀ sùjúdù sáhù sẹ́rí sùjúdù sáhù lórí irun nǹkan mẹ́ta ni máa ń nǹkan aláàkọ́ ni ànàkọ́sù ànàkọ́sù wàhúwà agúlábù máa yà sólò nafsu agúlábù máa yà sólò sára rẹ̀ lọ́pọ̀jù ẹlẹ́ẹ̀kejì òun ni ẹlẹ́kejì ni àzíyádá ẹlẹ́kẹta òun ni ṣàtún àárìbù ṣàtún àárìbù òun ni ṣàkù ìsíyèméjì ilé ìtọ́sẹ̀rí wa báyàn lórí wọn ilé ìtọ́sẹ̀rí wa báyàn lórí wọn sáà ń gbọ́mí tọ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni máa ń fa sùjúdù sáàbì lórí ọ̀run nínú kọjá pé torí kúnyà dé ọ̀run kù nínú kọjá pé torí kúnyà lé ọ̀run kù nínú kọjá pé nítorí wípé èèyàn ń ṣiyè méjì pé sí lékún àbí lékún. so ìkọ̀ọ̀kan wọn ló wá ní treatment lọ́nà tí yà á gbà tá a fi ṣe so ẹja akọ nákọ́sù mẹ́ta ló lè wáyé lórí ìrun nínú kọjá nákọ́sù rókìnì kọjá pé rókìnì ní ẹ̀yà dínkù tàbí nákọ́sù wájìbì tàbí káṣí nákọ́sù kàtọkàn tó sọ̀rọ̀ àyà lórí ìrun àwọn nákọ́sù sunnatin tàbí káṣí nákọ́sù sunna kan lórí ìrun ó di mélòó mẹ́tẹ̀ẹ̀ta ńlọ́wà lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ tá a máa ń gbà díìlì pẹ̀lú wọn ọ̀nà ọ̀tọ̀ tá a máa ń gbà díìlì pẹ̀lú wọn a sọ kọ́ ìdà kọ̀ọ̀kan fún kọ́ ìdà àrùtù kọ ìdà tó lókè mọ́ tàbí kọ́ ìdà tó àkà tó bá ti wọ́nu sọ man taraka kọ́ ìdà yẹn nìyẹn man taraka ركنا صحوا من ترك ركنا صحوا فإنه يأتي به فإنه يأتي به وبما بعده من ترك ركنا صحوا فإنه يأتي به وبما بعده وسجوده بعد السلام وسجوده بعد السلام kí ni ìtumọ̀ ilé ìtumọ̀ rẹ̀ ní ma ń tààrọ kí arúkìnà ẹni tó bá gbàgbé lọ bá fi rúkìnà kan lẹ̀ lórí wọn ó skip ẹ̀ rúkìnà kan mo padà yìí mìtì fàyínàwó ya tí bí i ó padà lọ ṣe orúkìmù yẹn wà bí máa bá àdàhù àtàwọn tó wà lẹ́yìn ẹ̀ gbọdọ̀ lọ ṣe ẹjọ́ fún ilá pẹ̀lú ẹnìkan ó ń kírun bó ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ó bá rùkú ìgbà tó rùkú kọ̀ náà rùkú ló bá lọ forí kan yìí ó kan ó ó tún forí kan lọ́wọ́ náà ti kí ah, fàyínàhù yàtì bí yóò padà síbẹ̀ sírùkùn yóò wà náà rò tó bá náà gbogbo iṣẹ́ tó ti ṣe áfta rẹ̀ yẹn a ṣe lọ́wọ́ rẹ̀ yóò wà tuntun gbogbo ẹ̀ṣẹ̀ mo rò pàlàyé mẹ́tẹ́ àyàfi kan làwọn afáà máa ń ṣe ó ní wípé tó bá ṣe pé kò náró orùkù kò wá rántí ó fi forí kan rẹ̀ lẹ́ẹ̀mejèèjì ó jókòó ó tún náà rò ó wá rùkù míì ó wá nàrú rùkú mi Ọ wá lọ forí kan lẹ́mi tí ẹ̀kọ́ ti kọjá àbí tí rúkì nìyẹn wà ráka eléyìí tí ó se yàn yóò ṣe ìlọ́wẹ̀ kò ní kà mára àrùn mọ́ sí àwọn ziyada tí ó lẹ́tọ̀ lórí wọn ìdájọ́ ni ó fi lò ṣùgbọ́n tí ò bá ti kọjá bí rúkì nìyẹn níbi raka mi ti ń yóò padà síbẹ̀ ṣé tí mo wà wà yóò padà síbẹ̀ Ya ti ibi yìí yóò ẹ̀sẹ̀ wá ṣe rúkì nù tó skip ba'dahu àti tó wà lẹ́yìn wa sujuduhu ba'da salam tí ó wà forí kanlẹ̀ báwọn èyí sálámà ní forí kanlẹ̀ mo rò pálá èyí mi ti torí tó já máa ṣe lè ní pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwà tí wọ́n fẹ́ fún wa ní shortcut wọ́n ní tó bá ṣe àdínkù ṣe kọ̀bìlì tó bá ṣe àlékún ṣe bàádì ó lè mọ́ wà yẹ kí ṣùgbọ́n correct tí ó kí by time tá a bá wọ eléyìí náà a rí pé sùyádà ló padà ṣẹlẹ̀ ń bẹ̀ torí àwọn àfàálù tá a padà ṣe lẹ́yìn rúkínú tá a lọ tún ṣe yẹn tẹ́mkìrán ti lékún lórí wọn láàkín tó ṣe sábàbí rẹ̀ tí skip rọ́kìn wọn so fa hàzẹ̀ kọ́ídà kọ́ídà tó mọ̀hìnmọ̀ oníkè mọ̀ntàrọ̀kì àrùkínà fi sọ̀lá ti sáhàwà sáhàwà sálà ìmìnì tó wáyé kó tààrọ́ kàrẹ̀ amdan sayati kọ́ ìdà tó so mọ́ àpàràpàrà yẹn mọ̀rùpálá yìí mìtí so man tárùkà rúkìnan sáhàwà fàínàhù yá ti bí i wà bí ma bá àdáhù wà sujúdùhù bàdàsà kí lè rí ọ̀rọ̀ yìí ẹ̀rí rẹ̀ ní hadithu zili àdáyìn tààsán jóni ta nabi sallallahu alaihi wa sallam tó kírun ẹjin sáré ka hadith yẹn ma yára وعن أبي هريرة رضي الله عنه قال حديث, حديث أبو هريرة لدعوة حديث متفق على صحته ذلك onye صلى النبي صلى الله عليه وآله وسلم إحدى صلاتي العشي ركعتين nínú àwọn àrùn tá a máa ń kí ní ọwọ́ ìyálẹ̀ ìta ẹnìbí sọ́lá àléwàlẹ̀ ọ̀sára nkì bóyá ìmọ̀ àìlà ìláfúwà sálàyé mìtì lọ́dọ̀ ọ̀rọ̀ wí nígbésí àìlà ní ثم قام إلى خشبات في مقدم المسجد igi kan ọ̀rọ̀ àbí pákó wà níwájú mọ́ṣálásí anábìbá lọ́bẹ̀ fàwádọ̀ àyádàhù àléhà ó gbọ́wọ́lé àfihànkọ́mí abúbákiri wà Umar abúbákiri sí wà nú àwọn tí wọ́n kírun lẹ́yìn anábì sọ́lá aléwájú ọ̀sọ́lá ń jọ́nà fàhábá wàkọ́rọ̀jà sàràánù náà àwọn tó yẹ pé wọ́n máa ń yára nù àwọn èèyàn àwọn tí ń sáré ń jáde ìfẹ́ kọ́mẹ̀ntì lórí ìbẹ̀yẹn lọ títí ó yẹ ká ti mọ̀ túmọ̀ rẹ̀ báwọn fàkọ́ọ̀lù kó sọ̀rọ̀ ti sọ látú ní bá ń jáde wọn ká kọ́sùrù ah, ní ẹmọ̀ kí fún wa torí pé ọwọ́ rẹ̀ méjèèjì gùn ó gùn ju nọ́mà lọ sànàbí wa máa ń pè ní zoli àdẹ́yìn tààrí ìfàmbìhì láti ìzá so láti lè bá jẹmà bí kí ọjẹ́ lakọ bí ká sọ pé bàbá tó fọ́jú tó wà mẹ́ sẹ́ńké pípìn àláfọ́jú àbùkù ni ṣùgbọ́n tó bá yẹ kí n táàfì tètè mẹ́ ń tà ń sọ ní ẹ̀kẹ́ sàbùkù mo rò pálá yẹn mi ti so àwọn onímọ̀ sọ yìí pé anábì tààrí ni láti lè dààmú ní kí ká anábì fi ń ṣe é yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam faqala ya Rasulallah wọ́n ní ẹ̀ránṣẹ́ ọlọ́run anasita só ọgbàgbé ni àmùkọ́sẹ̀rọ̀ àbí ọlọ́run ọba ti ní pé ká máa kírun ní méjì méjì ẹ̀rí pé mọ̀bìní yìí lè mọ́lámi sáàmà fàáyìn wọ ní ọ̀sán anẹ́sọ́ ọlá alẹ́wà ilẹ̀ ọ̀sán láǹsọ pé lam ansa ń gbàgbé wà lam tó sọ ọlọ́run ọba ò sọ èrò di méjì ṣe àwọn kó ti fún lọ́pṣà àwọn méjì bá ó ní ọlọ́run ọbọ̀ òjì sọ̀rọ̀ di méjì ní sì gbàgbé ṣe mọ̀ pé ẹ̀ṣìmáìlù kan ló wà fún méjèèjì bá mo rí pálá ayé mi ti nítorí rẹ bá pé ẹ̀rí dáhùn tó fún nísìn fàkọ́lá bàálà kọ́dínà sí ìta ajẹ́pọ̀ ti gbàgbé torí pé tí kọ́sùrù ó bà wá yẹ ọlọ́run bá ní òmùwà mo rí pálá ayé mi ìgbà tó ti lè ṣe náà fún ìwò kọ́sùrù yẹn ajẹ́pọ̀ ní sí àrùn lọ́sẹ̀lẹ̀ mo rò pàálà yìí mi ti kò ní ìdíkọ́ sọ wípé ìkànnà méjì yà àṣẹlẹ̀ ò tọ́lá nàbí ti ṣe náà fi ọkọ̀ sí ó túnmọ̀ sí pé ọlọ́run àbọ̀ sọ wípé kó dín irun kù ìṣtìmáàlù ẹyọkan lókun lẹ ó ní ìṣtìmáàlù ní sí àpò ilé fi sọ wípé bára kọdínà sí ibà ó ti gbàgbé o ìyá tó sọ báyẹn ṣùgbọ́n ó ti ṣe ó ti skip àrkánù tọ́pọ̀ pẹ̀lú rákà méjì síbẹ̀ ní àbíbẹ̀ kan sànábì tún rákà méjì kí súnmà jábàrọ̀ sọ́lárọ̀ kí àtẹ́yìn súnmà sàlámà ó kí rákà méjì ó sàlámà tẹ́gbẹ́rún tẹ́tẹ̀ wá pààyè súnmà jábàrọ̀ lẹ́yìn náà wá sujudi irú ìforíkanlẹ̀ tí èèyàn máa ń foríkanlẹ̀ lórí ìrun ó wá foríkanlẹ̀ bẹ́ẹ̀ tàbí ká sọ pé gùn jù bẹ́ẹ̀ lọ súnmọ́ rọ́fà ara sàfún fàkẹ́ bàrọ̀ ó dórí sókè ó tún sàrà àkíbarú súnmọ́ wádùn ara sàfún ó tún gbéyọ̀ lẹ̀ fàkẹ́ bàrọ̀ ó tún sàrà àkíbarú fàṣájàdà mífìlà sojú òdì ó di sojú òdì mélòó ojú méjì tàbí jù bẹ́ẹ̀ súnmọ́ rọ́fà ara sàfún fàkẹ́ bàrọ̀ yóò rò pé ọ̀rọ̀ ti yé báyìí sàánẹ́sọ́lá yóò wájọ̀ sáà ìgbà olóò tó forí kanlẹ̀ bàdà sára sùfàmántàrọ̀ kí àrùkìnà yá àti ìbíhì wà máa bàdà hù wàsùjúdù hún padà sáà tọ́yìb hadith yẹn ẹ̀rí rẹ̀ ni ẹ̀ bákanáà kọ́ ìdá alwajibat àbí alwajib tó báyìí kí wájìbù lèyàn fílẹ̀ náà ni kọ́ ìdá من ترك واجبا سهوا من ترك واجبا سهوا ẹni ó bá gbàgbé tó bá fi ń tọ́jú èèyàn lórí ìrun tó bá fi fayafútù bí fàwáàtì mọ̀hálì tó bá ti lè kúrò ní ààyè ibi tó yẹ kó ti ṣe ń tọ́jọ́ ọ̀ràn àyàyàn ìyẹn ti bọ́nu mo lọ́pàá láyé mi ti kò ní padà síbẹ̀ kó ló ń fẹ́ ṣe bí ìtìrókù wọ́n sojú odò hun kọbílà sàlám ìforíkanlẹ̀ yẹn kọbílì ni kọbílà sàlám síwájú kó tó sàlám ilé iná lẹ́rìí òun náà lẹ́rìí ẹ̀rí tí ẹ náà sì lálàáfíà ẹ̀rí tí ẹ náà bẹ́nu Bukhari àti Muslim hadithu Abdullahi bin Buhayna bin Buhayna wọ́n tẹ̀lé òun náà Abdullahi ara àwọn Abdullahi ara àwọn sàábé tí wọ́n máa fi ń ti sí bàbá tàbí ti sí yà rẹ̀ Abdullahi so ìgbàmí ẹ̀rí abdullahi ibn malik ìgbàmí ẹ̀rí abdullahi ibn buhaina sọ́yì abdullahi ọmọ buhaina radiyallahu anhu أن النبي صلى الله عليه وآله وسلم صلى بهم الظهر أنا بكم إلى ثم لجوكا فقام في الركعتين الأوليين أبي الأولين نبي rákà méjì alákọ̀ọ́kọ́ anábi sallallahu alaihi wa bá dìde al'ula yayin wà lámíyà jìlẹ̀ sí i tó fi yẹ kó jòkó kó sàtáyá kó tó lọ sí rákà ẹlẹ́kẹta anábi ò ó dìde ni faqama an-nasu àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ àwọn náà dìde hatta idha qada as-salata títí tà àwọn èèyàn expect ìbínú ọ̀rọ̀ ti tàṣáhùdù gbẹ̀yìn kó sálámà kábàárọ̀ wàhùwà jáde orí ìjókòó àná ìbá tún ṣe Allahu akbar wàsájádá sájìdá ẹ̀yìn ọwọ́ àforíkan rẹ̀ lẹ́ẹ̀mejì kọbílá àyùsàlẹ̀ kọbílá àyùsàlẹ̀ síwájú kó tó sálámà fọ́nmá sàlám so ẹ̀rí ìyẹn nìyẹn òun ni wípé tó bá ṣe kí so àtàṣàwòdì láwùsàpọ̀ tó anábì sọ́lá àlewàlẹ̀ ọ̀sọ́lá ń fi ilẹ̀ yẹn kí ni ìdájọ́ wájìbọn samantha rọ́kà wájìbọn sáhàwá kò ní padà síbẹ̀ lóbìjọ́ jẹ́ pé tí imam tí ó bá gbàgbé tó bá fẹ́ nàró ẹlẹ́kẹta tí ó bá ti dókè ó lè padà sẹ́mọ̀ pé kò tí bọ̀ síbi rókìn omi bó tó báyẹ́ kó tí gbàgbé ń tà kó mọ kí rùn rẹ̀ lọ kò ní ìdíkó nàró kó tún padà sílẹ̀ mọ́ tí ti yé nìsín kó mọ bá rùn rẹ̀ lọ sọ ìdó wá sí pé súnà ló jáde فهذا سنة للعجل هنالك قائلة من ترك سنة سهوا من عادته من عادته فعلها من ترك سنة شايف معي صحوة من ترك سنة صحوة من عادته فعلها فيشرع السجود لها قبل الصلاة فيشرع السجود لها قبل الصلاة kí ni ìtumọ̀ kọ́ ìrà yìí ìtumọ̀ rẹ̀ yìí ẹni tó bá yẹ pé súnà kan wà náà súnà nù ìrùn ìmọ̀ ń ṣe dáadáa ìmọ̀ ń ṣe dáadáa ó wá gbàgbé fílẹ̀ ńjọ kan kì ṣe kó fẹ́ fílẹ̀ ó gbàgbé ṣùgbọ́n mọ́jọ̀mọ́ méjì ni o alákọ̀ọ́kọ́ nínú àádá rẹ̀ ni pé máa ń ṣe súnà yẹn dáadáa tẹ́lẹ̀ kì sábà fílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé kìí ṣe kó mọ̀ọ́mọ̀ fi ilẹ̀ ó gbàgbé torí tó jẹ́ súnà lórí ìrun èèyàn lè ma máa máa ṣe ń gbà mí bí ọ̀rọ̀ gbígbọ́wọ́ sókè láwọn ààyè kan tára yé tí èyí ṣe ti ìtẹ̀síwẹ́rọ̀ tó wà lọ́rọ̀ mo rò pálá yé tẹ́ pé ẹ̀dígẹ̀tẹ̀ tàbẹ́ni tó ṣe pé ó máa ń ṣe ẹ̀kọ́ mi láàrin sùjúdù méjì gbọ̀gbà mí nǹkan sábà ṣe mo tàbí ẹni tó ṣe pé jírísà yìí ṣe rọ́ṣà jírísà yìí ọmọ ń jókòó rẹ̀ ìgbà míì kìí jókòó rẹ̀ tẹ́ ń pé súnà ni kò sí lára ọ̀nà yàn án tọ́yọ̀ tí èèyàn bá wá jẹ́ ni tó yẹ pé kò lè ṣe ṣe kó má jókòó ni ń jókòó rẹ̀ tọ́yọ̀ ó wá gbàgbé ń pálá yẹn ti ó gbàgbé one kí ṣe aláàkọ́nà nínú rẹ̀ ọkàn wọn kí àwọn àyìndẹ̀ wá sí káwò lẹ́ẹ̀kan o kò gbọdọ̀ sí jòdó sáré fẹ́lẹ̀ torí ìsábà jókòó bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n jírísà ìṣòro èyí sábà fi ilẹ̀ gbogbo ìgbà ló máa ń ṣe ó wá dàbí ẹ̀ǹjọ kan fàyè sọ̀rọ̀ ó láhùn sójú òdu ó lè forí kan kì í ìtumọ̀ yóò sọ̀rọ̀ àwọn ènìyàn ayé yàjú ṣùgbọ́n èèyàn tó bá wù yàn ni téèyàn bá sì ṣe sùjúdù sáré nítorí súnà májẹ̀mú méjèèjì yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ kọjá wípé tààwàdà tí a ìlàhà ìmọ̀ sábà ń ṣe sọ́ra yìí nìdí tó kánà yàní yẹ̀fọ́ àlùhà àdàtà sóyè báyìí nìsín tó ẹlẹ́ẹ̀kejì ní kíkọ́ jẹ́ pé fífílẹ̀ tó fílẹ̀ níjọ́ yẹn ìgbàgbé ní kẹsẹ̀ kó mọ̀ pé sẹ́mu kí wọ́n lè máa ṣe súnà kan déédéé kí wọ́n lè wò pé mi ṣe lónìí. mo rò pálá yẹn mi ti pàápàá tó bá jẹ́ náà súnà tó yẹ pé yóò fà lọ àhíyáná wá yóò tọrọ kọ àhíyáná ni ọ̀rọ̀ só yé báyìí nìsí tọ́yì ábà máa yàtọ̀ alákòófin nọ́ọ̀sì ti sọ̀rọ̀ fẹ́ni ní tó bá ṣe nọ́ọ̀sì واجب انت وش العصرية انت باش نقص صنع اجابة بزيادة وفيها قاعدة واحدة قاعدة يقال عن بين سجود الزيادة سجود الزيادة على نظم الصلاة من جنسها سجود الزيادة على نظم الصلاة من جنسها بعد السلام مطلقا سجود الزيادة على نظم الصلاة من جنسها بعد السلام مطلقا kí ni ìtumọ̀ ilé ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tó bá fi ziyada àwọn nǹkan tó jẹ́ ara àrùn sí wọn ẹgbẹ́ ziyada táwọn sọ gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ ara àrùn kì í sí nǹkan tó jẹ́ àkọ́rí jù sọ̀rọ̀ ìyẹn tó sọ̀rọ̀ ní ìsìn tẹ̀kọ́ òun sọ̀rọ̀ ní tiẹ̀ ní tó bá máa jàjọ́ rẹ̀ tẹ̀kọ́ òun tiẹ̀ ti bàjẹ́ ọ̀rọ̀ lásán tí ìsọ̀rọ̀ tẹ̀síwì ẹ̀wọ̀ tí láti sọ wípé àlànàdùnmí sọ láti méjì ń sí àmì jíǹsì sọ̀rọ̀ tẹ́kẹ́ sì yáàdà tó ṣe méjì ń sí àsọ̀lá ni kìí ṣe ẹni tó ṣe ziyada mina tí ó ní àìsíbà bí ó sì ziyada rọ ọwọ́ torí kó fẹ́ gbọ́ ọmọ sókè ò sínú jíǹsù sọ̀rá ẹgbọ́kọ̀ ìdùnyàn yé dáadáa o tàbí ó sì ziyada mímú fún láti ibìkan sí ibìkan fẹ́ sílẹ̀kùn fún yẹn náà ni àwọn yẹn àwọn ní táwọn sọ̀rọ̀ ń ní bí ziyada ìrántí ọlọ́run ọba kan àmọ́ ìlà àgbàlìkà kó sí náà mutlaqan kó lè bá àkọ́ríkùn àti iwájú lọ síbi tí ó ti ó yóò sí ziyada rúkùn ní o àbọ̀ sí ziyada wájibu ní o nítorí kó sí ziyada rẹ̀ tó tó bá jẹ́ pé ziyada ni ba'da salam mutlaqan ẹ̀yìn salama múrùká gbọ́mí yíba ó náà lẹ́rìí kílẹ̀ rí ẹ̀rí rẹ̀ nìyí hadith abdullahi bin mas'ud radiyallahu anhu kọ́ra sọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam anábì kírun fáwọn èèyàn lọ́jọ́ kan gbọ́ndà tó kírun inú mẹ́rin márùn lókè sọ́lámà sálàmà nígbàtà anábì wá sálàmà tán kí lálàhù ya Rasulallah wọ́n sọ́bà anábì kí láyé ránṣẹ́ ọlọ́run àṣáde àfàfi sọ́lá ti ṣe ó sí nǹkan kan fẹ́rẹ̀ lórí ìrun ni kọ́lá wa màdà anábì ní kí ló dé kọ́lù sọ̀lá ìtàkẹ́ àbá kọ́ọ̀lá fàfánà rìjìláyì anábì wà nẹ́sẹ̀ méjèèjì ọ̀sítàkọ́wàlá lùkẹ́bìlá so ọkásẹ̀ méjèèjì kò járe ìsìnkú náà sẹ́ ọkákù so ọ̀sítàkọ́wàlá lùkẹ́bìlá ọkọ̀jú sí kẹ́bìlá fàṣájáde àṣájídàtà yìí ó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì sọ́mà sálámà lẹ́yìn náà ó sì kí ni ó sálámà hadith yẹn tẹ̀síwájú á sì padà bùkátà sí ṣùgbọ́n tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni tó ti ẹni sìn ẹni tó bá ti ṣe ẹ̀rí rẹ̀ ní bóyá wọn ni o bóyá wá jíbò ni o ẹ̀yìn kí ni ó ṣe kí ni o ẹlẹ́kẹta aṣáàkì aláàrí sákò tí máa ń tẹ́rí wá báyàn lórí ìrùn méjì ni lápẹjú èyàn kírun lọ ìwá ní sákò ní pé ṣé mo ti kí mẹ́ta náà mo ti kí mẹ́rin sáàgbọ́mí ẹni sí wọn sákò nìyẹn gbọ́dọ̀ pálá yìí mi ti ṣé mo mẹ́ta àbí mo mẹ́rin tó bá wá báyẹn téèyàn wà á mọ̀ wípé èwo mo lè sọ fún mo ti kínú méjèèjì èyàn lè ṣe tàbí ẹ̀ sọ mínà gọ́yìrì ádámì ẹ̀mùkà níyà ti tàbí ẹ̀ kò rọrùn fún yàn láti ṣe tàbí ẹ̀ mo lọ pàlà yìí mẹ́tẹ́ nírú bẹ̀yẹn yẹ́bùnì alàlẹ́ àfihàn sára yìí mẹ́tẹ́ eléyìí tó jẹ́ yàkínù òun lèyàn ọmọ ìrìn àlè lórí wal yaqin wal aqal ìlànà kó ní mo

a máa ṣe albina alàkọlù torí àkọlù wà ní mọ̀tàyàkọ̀ wọn ló dájú ìtọ́ bá kéré jù ní adádù méjèèjì tí mò ń fi èméjì ń parẹ́ mo rò pálá èmi tí bó wá ní bá ti ṣe sùjúdù sáríbà kọ́ ìdà rẹ̀ nìyí sùjúdù ìbìnà ìhálà àkọlù sùjúdù ìbìnà ìhálà àkọlù kọbílà sàlám sùjúdù ìbìnà ìhálà على الأقلين قبل الصلاة سجود البناء على الأقلين قبل الصلاة هنا انت لاري معك لاري لفوعة ويجب انك سؤالك انت tọ́yì tó bọ́ wá ṣe wípé èèyàn lè ṣe tọ̀rọ̀jú ẹ̀ mo rọ̀pá láyé mi tí èèyàn wò yí pé ara mẹ́rin mo kí mo rọ̀pá mi tí ti mẹ́rin mo kí so èèyàn fẹ́ ṣe lórí gọlábà tó tọ́ nìyẹn torí ṣàkótọ́ wà náà ó ti báyà kí irun jẹ ṣùgbọ́n nínú ẹ̀sìn náà gọlábà tó tọ́ nì gọ́líbù tọ́ nì nǹkan tá a máa ń lò ní èèyàn kàn sí tàkùnrin yìí pé tí n bá wà àwọn akọ̀rí náà báyìí ẹ̀ kàtàlá kọ̀kọ́ mo kí náà tó yàn ẹlẹ́kejì mo kí fàájà pẹ̀lú mo fẹ́ kẹ́lẹ̀ kẹta nǹkan kéwú ah, mo ti kí mẹ́ta ẹlẹ́kẹrin lélẹ̀ tí yẹn bá wá ṣe bì náà wà lágọ́ lábàkí bọ́ọ̀nù mo rò pálá yẹn mi ti kọ́ ìdàtẹ̀ rẹ̀ lẹ́yìn sojú ó dòlù bì náà í àhálà àgọ́ọ̀lì sojú ó dòlù bì náà ìyàrá gọ́ọ̀lá bá ti ọ̀bọ́ọ̀nì بعد الصلاة كلا ريالي كلا ريالي ẹ̀rí alákọ̀ọ́kọ́ إذا حديثي حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا صلى الله عليه وسلم صديقي إذا شك أحدكم في صلاته تاني كانوا يبان سيمدي لوريهم فلم يدري قوام كم صلى ملو لتكي ثلاثا أم أربعة في أتكرا كامتان أو أتكرا كامتان أنا صلى الله عليه وسلم صديقي فليطرح الشك شك يقول جنوب èwo ni alìmọ̀ṣíkúkò fi ha ẹlẹ́kẹ̀ẹ́ni tó gbáṣàkúnyẹ̀ dàmù wọ́lé ẹbú ni aláàmọ̀ ṣẹ̀kọ́nà kó bèèṣì irun rẹ̀ lórí ilé tó dá lójú kí ló dá lójú òní mẹ́ta súnmọ̀ yẹ́sìdòdó sájìdàtẹ́yìn ní kọ́bílà àyẹ̀sẹ̀lẹ̀ súnmọ̀ yẹ́sìdòdó sájìdàtẹ́yìn ní kọ́bílà àyẹ̀sẹ̀lẹ̀ lẹ́yìn náà kó wá sí sùjúdù méjì síwájú kó tó sàlámà anábì sallallahu alaihi wa sallam sọ pé fàyín kí àrùn sọ́lá ọ̀mùsà tó bá ṣe kí rákà márùn náà ló padà kí sára yìí tó kí ẹlẹ́ẹ̀kẹrin tó dáùtù yẹn òótọ́ ló ti kí tẹ́lẹ̀ so bó sì gbàdà mi yẹn ó padà kí rákà márùn anábì sallallahu alaihi wa sallam sọ pé ṣàfáànà láwo sọ̀lá àtàwọn wọn bá wá sí pẹ̀rún rẹ̀ kùjẹ̀kùjẹ̀ tó bá fún mẹ́ wọ́n ká náà sọ́lá tàmáàmà tó bá sì jẹ́ ike mẹ́rin yẹn náà ní ọ̀padà kí déédéé fàkánà tàbí yìí máa ń lè ṣàìtọ́ fi fi mú ṣàìtọ́ ni ẹ̀rí ti albina wà alàlẹ́kọ́lẹ̀ ni alàlẹ́yàkín wàlàkọ́lù wà lẹ́yàkín kò bá sọ kí albina wà alàlẹ́yàkín tàbí albina wà alàkọ́lẹ̀ ẹ̀rí tẹ́lẹ̀ kejì òun náà ni hadithi tí mo ti kà fún alẹ́ kan hadith abdullahi ibn ọ̀hẹ́n ọ̀rọ̀ kan wà ń parí rẹ̀ tí mi kà tẹ́lẹ̀ anábi sallallahu alaihi wa sallam sọ wípé innahu law hadatha fi salati shay'un tí nǹkan bá ṣẹlẹ̀ lórí wọn àǹbá tó kùn bí ń sọ fún yín walakin innama ana basharun ansa kama tantawo dájúdájú èèyàn lè mínà ìmínà mọ́ ń gbàgbé bẹ́ẹ̀ sí mọ́ ń gbàgbé fàyídà na sí ìtù fàzákìrò tẹ́ bá rí kí mo gbàgbé ẹran mẹ́lẹ́tì wàyídà ṣákà àhádùkùn fi sọ̀lá àti tẹ́nìkan nù yí bá ń ṣiyè méjì lórí rẹ̀ fọ́líyà tàhárọ̀ sọ̀wàbù kó gbìyànjú láti dìtámì èwo ní sọ̀wàbù tẹ́n kó ti yàtọ̀ sí wálé ẹbí ní àlámọ̀ sẹ́kọ̀ọ́ fàlejò ti ń ma rẹ̀ yìí ní tó bá padà conclude pé òun sọ wá bùyàn kó fi parí ọ̀ràn rẹ̀ tó máa lè yẹ́sì ló dé sọ́dọ̀tà yìí yìí tẹ́ ń ma rẹ̀ yìí ni pé kó parí ọ̀ràn rẹ̀ lórí ẹ̀ sẹ́mi tó bá parí ìrun ìrun ò lè parí láì sàlámù so lẹ́yìn náà kó wá forí kan lẹ́ẹ̀mejì téèyàn bá wọ̀ pé kò kílẹ̀ àtò padà yóò kílẹ̀ àníṣe nínú ìwáyà Imam Bukhari onífàlejò ti ń ma kó rí pọ́n kírun òun parí thumma yusallim kó sálámà lẹ́yìn náà kó wá forí kan mo rò pé a ti rí báyẹn nísìnyí so ìwádìí àwọn muslim sọ yìí kí àwọn nàbí àsọ́lá àlẹ́sọ́jọ́ sọ́jọ́ ẹja fi yẹn lè bá lọ́sọ̀rọ̀ àwọn ìgbàlá so àwọn kọ́ídà kọ̀ọ̀kan yẹn pẹ̀lú ẹ̀rí rẹ̀ láti ṣe kí ni wọ́ láti sọ fúnra wa kọ́lọ̀ kó wọ́n láti bẹ̀rẹ̀ kó fọ́ àsìkò yẹn dáadáa ó ká àwọn kọ́ídà mi tó sọmọ́ sójú odò sáà ṣùgbọ́n a sọ lẹ́yìn ìgbà tá a bá ka kíra tán bismillah. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. قال المسلم رحمه الله باب حدود الشهر هو الزكاة قبل التسليم أو بعده وفي حرام التشهد والتحريم ويشرع بترك مسنون وللزيادة ولو ركعة فهو وللشك في العدد فإذا سجد الإمام تابعه المؤتمر naam ah, alhamdulillah wa salatu wa salam ala rasul alon ko ba ke al-imam shawkani rahimahullah ta'ala laqad eh, ajada wa afad tolon ko ba san wale san dada ko ba sa foriji fún wa ko ba se ke fún wa wani babu sujudu sahw wani huwa sajdatani qabla taslimi aw ba'dahu wani ka forí kalẹ̀ lẹ́ẹ̀mejì síwájú ká tó sálámà tàbí lẹ́yìn ṣẹ́rí tí imam ṣàkàní ọdún máa ń sọ ń bẹ̀rẹ̀ ni pé alátàkìyẹ ìtumọ̀ rẹ̀ ni wípé láti ṣe kanu méjèèjì ìṣẹ́dà kọ́ forí kanlẹ̀ bífọ́ sálámù tàbí kọ́ forí kanlẹ̀ lẹ́yìn sálámù ní tí wọ́n ń tẹ̀ láti sọ ni wípé ẹ̀rí wà pé méjèèjì lànà bì tó ti yá nísìn ẹ̀rí wà kó forí kanlẹ̀ kọ́bílẹ̀ sálámù ẹ̀rí sì wà kó forí kanlẹ̀ báadà sálámù sámẹ́ta wakọ̀ àlùkọ́tọ̀ ọ̀fìn sọ̀lá min nafsi aw ziyadati sáàtì ṣẹ̀tánù méjèèjì mo rò pálá èmi tí ìtumọ̀ àjọ tó dáwọn afá kan stáǹdì wọn ni òní àtàkìyèsí wípé any one of the two lè represent ara wọn àwọn ní ìmọ̀ sọ pé ọ̀rọ̀ yẹn lálàáfíà ní ọ̀dọ̀ ẹni tí ọba mọ̀ dájú ẹ̀sìn ẹ̀sìnkẹ́ ọ̀tẹ́ nísìn lẹ́ni tí ọba mọ̀rú àwọn àlàyé tí àṣẹlẹ̀ kan mo rò pálá èmi tí bí bẹ́ẹ̀ kọ́ irú ìforíkanlẹ̀ ànábì sọ́lá aléwálé ọ̀sọ́lámà fún nǹkan kọ̀ọ̀kan lèyàn jọ̀dọ̀ máa lò níbi nǹkan kọ̀ọ̀kan sẹ́ǹkwẹ́sìn mọ̀rọ̀pálá ẹ̀rùn sẹ́ǹkwẹ́sìn ni tó bá sì ti jẹ́ sìn agbọ́dọ̀ ṣe bí ànábì sọ́lá aléwálé ọ̀sọ́lámà kí gbogbo ìdákọ̀ọ̀kan tá wa láyé tó ṣe pé ẹgbẹ́ lọ́sí pọ̀jù náà ni ó jẹ́ mọ́mù láwọn àwùjọ wa kó sì kanú méjèèjì ó lè forí kan ẹ̀lẹ́yìn àbúkọ yóò gbé iṣẹ́ àlọ́sà ṣùgbọ́n kìí sóhun ní asùn mo rò pálá yìí mi ṣùgbọ́n ara samaha islam ni tafsifan so ayé yóò máa jẹ́ fún ẹni tí alìjáhìlú bí tafsili aláàkà so yé báwọn kò sì yẹ kí tọ́lébùlẹ̀ ilmi ọ̀fọ́ọ̀lù síbẹ̀ ó gbọ́dọ̀ mọ nǹkan kọ̀ọ̀kan tó bá àyè kọ̀ọ̀kan mú ni so ló fi jẹ́jẹ́ káwọn tí wọ́n ṣe sọ́ṣọ́ tíra yìí àwọn náà sọ pé tí mọ̀mú ṣọ̀ká ní sọ ó kọ̀rẹ́kì ṣùgbọ́n ní tó dáa jù ní wípé níta náàbì ṣe ní irú mistéèkì kọ̀ọ̀kan ò ní súnà kí àná ò ṣe ní ibi kọ̀ọ̀kan mo rò wá láyé mìtì òun ló sì pàtàkì ṣùgbọ́n alàlì jawaz liman la kò sí wàhálà so yé bá wà bí ihramin al-murad sálàyé mi tí ẹgbẹ́ tẹ̀kìbìrù la fi sọ̀rún dọ̀wọ̀ mo rẹ̀ pàlàyé mi tí so yóò ṣe ihram ayé yóò ṣe tẹ̀kìbìrù wa tashahhudin yóò ṣe tashahhud ala mazhabi àwọn kan náà àfáàní kò lálàáfíà ṣùgbọ́n ní kí ìmáàmù sọ yẹn kéde kí wọ́n sọ nítorí ọ̀rọ̀ fẹ́ẹ́nu nítòfà ni pé hadith kan wà ni àwọn afọ́ ni hadith wọ́n jà pọ́npọ́ mo pàdà yẹ mi ti àdísì yẹn nìyí àwọn tó bá ní bòlóbòlì mọ́rọ́mù ń lé nu àwọn lè lọ wò ń bẹ̀ àwọn tí wọn ò bá ní ńlé tí wọn bá ní sunan Abi Dawud tàbí sunan Tirmidhi àbẹ́ni tó bá ní mustadrak al wọn lọ ń bẹ̀. وعن عمران بن حسين رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم صلى بهم أنا بكيهم فهم الله جوكا فساها أبا سجدتين ó wá forí kan lẹ́ẹ̀mejì súnmọ́ tàṣáhàdà súnmọ́ tàṣáhàdà lẹ́yìn ìgbà náà sí tàṣáhùdù súnmọ́ sàlámà lẹ́yìn náà wà sàlámà ṣe kó díbi tàṣáhùdù kún bá tó hadith yẹ ṣáàbìn ṣáàbìn alimamu Tirmidhi fúnra àwọn gangan sọ pé hadithun hasanun gharib wọn hasanun gharib so ti isnadu hadith yẹn kò sí èméjì ń bẹ̀ wípé ó lálàáfíà ṣùgbọ́n àwọn tí wọ́n gba hadisi yìí wá látọ̀dọ̀ àfá àwọn gbogbo wọn fi tàṣáhùdù ẹnìkan ṣoṣo ló fi tàṣáhùdù sí kọrúkọ rẹ̀ lẹ̀ aṣááṣú ibn abdulmalik ní jẹ́ aṣááṣú ibn abdulmalik alhamrani òun nìkan ló fi súnmọ̀ tàṣáhàdà sí wọ́n lámúyẹ́ zùkúrù ha rọ́yìrùhù àwọn ìmí tó yàtọ̀ sí wọn fi sí ولذلك ردها غير واحد من أهل العلم ọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ ni a ṣe rọ́dọ̀ ẹ̀ nínú Fathul Bari alhafizu mo sọ wípé ziyadatu ash'as ṣáàzàtún ziyadatu ash'as ṣáàzàtún tí ó ti ẹni sin so ziyada tí a ṣáà sì fi kún hadith yẹn pàánà bí ṣe tàṣáhùdì yẹn ṣáà zàtún ọkọ̀ ọláfà táwọn ṣe kọ́ tuntun ju ti ẹ̀ lọ tí wọ́n gbà wá ọkọ̀ ọláfà rẹ̀ so ti yẹ bá ní sùn naam alimam ibn munzir náà ti sọ pé nínú alimọ́ dámìlà ọ̀sọ̀ onílà síbó yasọ̀bótù mi rò pé ó fẹsẹ̀ múlẹ̀ èmi dé ká má dé ìnà pẹ̀lú kò lálàáfíà ṣùgbọ́n rìwáyà yẹn òní mọ́mùsẹ̀ ọ̀ká nígbàrá ilé jàǹsọ̀ pé tẹ̀mí sọ̀rọ̀ tashahud sóti torí pé ìwà àyàyàn alhakim sọ pé lálàáfíà wàlákin ìsinádìí lálàáfíà ṣùgbọ́n mọ́tínú ṣòzòzò wà mẹ́ sóti yé bá a nìsín ìlọ́fìdí pé aláìmọ̀kan lẹni tí bá ń sọ wípé àwọn onímọ̀ hadith ìsinádìí nìkan ní àkàkùn ọ̀ka mọ́tínú fún yóò bá mọ́ sọ kí mọ́tínú hadith takó lákàyè pọ̀ lálàáfíà aláìmọ̀kan ni ó fọ́ fún torí tó bá ń sọ pé ìmọ̀ hadith ó ní ṣe pẹ̀lú rìwáyà àti dìrọ́yà kí ní jẹ́ dìrọ́yà dìrọ́yà ni pé kí ní hadith kó sínú madmunu alhadith kí ló imply ó kì í jójó tẹ bùgbé wá bìtì tí wọ́n wá ṣe fún tíra wọn níbi fíkú níbi nǹkan kan níbo ní àti rí tó báyìí tí wọ́n mọ̀ tí mo hadith tí wọ́n gbà ọlọ́mọdé òyìnbó lè wá bá sọ ara bí táwọn èèyàn ń sọnù láyé òde ẹni yẹn wàtàhlíl ó wà wà tẹ̀sílẹ̀ قال ويشرع لترك مسنون سو ويشرع متجوي وعيك يباح مباح ويجوز لترك مسنون تين بقى في انتوجة سنة عليه لكن بشرطين pẹ̀lú méjì mọ́jàmọ́ méjì so ọjọ́ ọ̀dọ̀jọ́ yìí pé súnà tí èèyàn máa ń ṣe déédéé ó sì jẹ́ pé èèyàn gbàgbé fílẹ̀ kì í ṣe súnà tí èèyàn máa ké torí pé èso ọ̀nà yẹn mo fi fílẹ̀ mo rò pé ó yẹ bá mọ́mọ́ pé kìí sọ́nà yẹn bó ti fílẹ̀ mi ò ti ṣe ìyẹn yẹn wò ní ìdíkọ̀ ṣe sùjúdù sàárì fún torọ́ ọ̀gbàdì ókè ọ̀gbàdì rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kìí ṣe tó máa ń ṣe dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tó kọ́ ní ìdí sùjúdù sàárì mo rò pàlà yẹn bí ọ̀rọ̀ ikọ̀ ààrùn yẹn ní sọ̀pọ̀lọpọ̀ yìí ṣe bí ọ̀rọ̀ tàwárókù eléyìí tó wà ni a máa jókòó bẹ́ẹ̀ kọ́ wá ní mo gbàgbé so wallahu ala wa alam wẹ̀lẹ́ bẹ́ẹ̀ náà níta bá ṣe àlékún níbi irun walau rak'ata kódà kó so di bí látà nìyẹn ti rẹ̀ ẹ̀sì ẹ̀ sọ́hàwà tí ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé irú yẹn náà àti sọ̀pá ìdá tí ó sọ ma so ṣáàkì yẹn pé méjì ṣáàkò tí yẹn lè padà lè ṣe albina alẹ́làkọ́lì tàbí lè tó ṣe pé albina wà láàpọ̀lọpọ̀tẹ̀ lọ́nà wọ̀nyí dà sọ́jọ́dà lè máa mú tí ìmáàmù bá forí kanlẹ̀ fún sùjúdù sáwí dáàbà àhú àlùmọ̀kítàmù ẹni tó bá ń kírun lẹ́yìn rẹ̀ ó náà gbọ́dọ̀ tẹ̀lé kó bá forí kanlẹ̀ ìyẹn lálàyé àlàyé rẹ̀ á ti náà kọ́ ìdàtà mọ̀sọ̀ ní tó àlàyé mọ́mú ṣọ̀ká nínú ẹ̀ ní ṣọ̀ká ṣùgbọ́n àwọn kọ́ ìdàmí tó ní ṣe pẹ̀lú sùjúdù sáwì àwọn níbọ̀ kọ́ ìdàtà ti sọ tẹ́lẹ̀ ó dà pé márùn ni náà mẹ́fà ni mẹ́fà tọ́yẹ̀ tó kẹ́ ẹ lè kọ́ntínú nọ́mbà yẹn ní tí bá gbọ́ mi kọ́ntínú sorry mẹ́fà ni number seven wà jẹ́ la sujuda li sahwi fi hamdin la sujuda li sahwi fi hamdin ní tí yàn bá máa ma fi ilẹ̀ lórí yàn ọmọ àmà ni ló ti jẹ́ pé ọmọ àmà yẹn kò sí jùlọ sáré fún yẹn قائلة تتلي سجود السهو لما يبطل عمده الصلاة واجب قائلة مهمة جدا سجود السهو لما يبطل عمده الصلاة واجب كنت مع قائلة إتمالي نبطي tó bá ṣe pé tá a bá mọ̀ọ́mọ̀ fi ilẹ̀ lórí ìwọ̀n bàjẹ́ tá a bá ilé gbàgbé rẹ̀ àyàfi ká ṣe dúdú sáré fún sáàgbọ́n tí mo sọ yẹn yébà ní tó bá ti jẹ́ pé tí n bá mọ̀ọ́mọ̀ fi ilẹ̀ lórí ìwọ̀n mi bàjẹ́ tí n bá ilé gbàgbé fi ilẹ̀ mọ́ dọ̀rọ̀ sí dúdú sáré lápèjúwe kí màmá decide pé mi ní rúkú ṣé ẹnu ọba àjẹ́ àbí oníbàjẹ́ yóò bàjẹ́ àjẹ́gẹ́ tí n bá gbàgbé ókè kí nǹkan máa máa dìsáìdì pé ní sàtàyà ní ní jókòó àtàyà yìí ní ṣe tẹ́ pé yẹn tún ṣe rókùn ọ̀nà yẹn ni ṣùgbọ́n sí mo lè máa sọ pé mi ò ní ṣe tí n bá máa máa ṣẹ́rùn mi bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ẹ̀rọ bàjẹ́ ṣé ọ̀rọ̀ mi yé báyẹn nísìn àjẹ́ pé ọ̀rọ̀ yẹn ni kì í ṣe ṣùgbọ́n olùsàrẹ̀ fún wa láti ṣe jábúrò fún ìdíkọ́ ìlà yẹn sọnù náà ọ̀rọ̀ tó wá parí ní ọ̀rọ̀ ẹ̀lẹ́mọ́mùsọ̀ kí a ní kọ́ ìdà rẹ̀ nìyí ó ní ọ̀rọ̀ ẹni tó ń kírun lẹ́yìn máa بل هو سجود سهو ليس على المأموم سهو ليس على المأموم سهو إلا فيما أدركه مع إمامه ليس على المأموم سهو إلا فيما أدركه مع إمامه sọ́rọ̀ yẹn yé mi wá ọyẹ wa báwọn ìtumọ̀ rẹ̀ nìyí ṣẹ́rí hálù alìmọ̀mù pẹ̀lú ìmáàmù mẹ́ta ni èèyàn jọ ìrun lápèjì tàbí àjọjọ bẹ̀rẹ̀ mu tàbí àjọjọ bẹ̀rẹ̀ tó bá ṣe pé àjọjọ bẹ̀rẹ̀ ni ìrun ni tàbí àjọjọ bẹ̀rẹ̀ náà ṣùgbọ́n ìgbà tí mò ń kírun lẹ́yìn ìmáàmù lọ́wọ́ ló lu tó fi bọ́ sí tó fi gbọ́dọ̀ sí ìṣòjúdù sáré ló gbàgbé tàbí ló dìrùn mo rò pàlàyé mi ti mo wà lẹ́yìn ẹ̀ nígbà náà bóyá ajọjọ́ bẹ̀rẹ̀ ẹrú bóyá mọjọ́ yìí léta mo rò pàlàyé mi ti sẹ́yìn pé ó ti àdọ́rọ́ tàbí máa lè mọ̀ mọ̀ báyìí dandan ni kí n ṣe ìṣòjúdù sáré tí mọ̀ mọ̀ bá ti ṣe sáà gbọ́ mi yé bá ìyẹn wá kó méjì sínú ẹjẹ́ sọ́bà ẹjẹ́ sọ́bà kí n kọ́ntínú tọ́yì ìmáàmù ti kọ́ lóṣùjúdù sáwí ó ti gbàgbé lórí ìrùn tàbí ó ti ṣàlékún lórí kémi tó join mọ̀sùlùkù lèmi nígbà tí mo wá join ìrùn sùjúdù sáwí tí màá mọ̀ ọ́ wà á ṣe ọwá jẹ́kọ̀ mi kọjá dókítà hó máa lè mọ̀ ọ́ bá ṣe níwá sáà gbọ́ mi yé báwọn so tí máa mọ̀ bá ti ṣe sùjúdù sáwí ó lè dìde tẹ̀pẹ́ kò tí sálámà pọ̀bílà tẹ̀sílẹ̀ ó sì lè fi máa mọ̀ rẹ̀ ó bá ṣe bá ibi nǹkan mọ̀ bá dáhùn ẹlẹ́kẹta wà ní wípé ìmáàmù ti kọlu sojúdù sáàwì tó ti dára tó fi gbọdọ̀ ṣe bóyá ó ti gbàgbé tàbó ti sàlékún tàbóyá ó ti dírun kù síwájú kémi tó jọin mọ́rọ̀ pàlàyé mi ti ṣùgbọ́n sojúdù sáàwì tó fẹ́ ṣe bàdé mọ́rọ̀ pàlàyé mi ti èmi ò sì bá dánú ọ̀ràn yẹn sóyé báyìí nìsín irú sùjúdù sáwí bá yẹn èmi ó kírun tèmi kò sí tó kà pẹ̀lú rẹ̀ so yé báyìí nìsí tọ́ yẹ̀ irun yẹn wọ́n ti ń kí lọ́mọjọ́ ìwọ̀n ni ṣùgbọ́n ìmáàmù ọ̀rọ̀ lu sùjúdù sáwí ọ̀rọ̀ lu tí ó fi ṣe sùjúdù sáwí kan náà àwọn sábà bí ẹ àṣìbáàbù sùjúdù sáwí nìkan mẹ́ta tá sàn yẹn àṣìbáàbù ẹ̀lẹ́mọ̀tà sùjúdù sáà so òun ni anaksu àti yàrá tó وشك عارض طيب إمام شيء ṣùgbọ́n bá àdí ni mọ̀rọ̀pálá ìrìnàjò ṣùgbọ́n mi náà àjọ́rọ́kà rẹ̀ pẹ̀lú pẹ̀lú rẹ̀ tó bá ti sálámà máa dìde láti lọ kírun tó fàátà ní ẹ̀ní dúọ́ tí mọ́ wá kírun tèmi tán èmi náà gbọ́dọ̀ ṣe tèmi ó ti di hálù mẹ́ta báwọn sáà jẹ́ hálù mẹ́ta so ìtumọ̀ kọ́ ìdà aláìsọ alàìmọ̀ mi sáhùn ilá fi máa dọ́rọ̀kàhù máa lè mọ̀ nínú méjì inú ṣe sí méjì yóò ṣe sùjúdù sáwì tó bá ti pẹ́ pọ̀bìlì ni tó bá ti ké báàdì ni tó náà wà yẹn fọ́ọ̀bù nígbà tí màá mú ṣe mistake tí ó ti yẹ ẹyọ kan kò ní bá ṣe òní ní tó bá ké báàdì ni tí ó sì kàn tí ó wà yẹn fọ́ọ̀bù mo rò pé kí ní yẹ yé báyẹn nìkan tọ́yọ̀ kọ́ ìdà tó tẹ̀lé صفة سجود السهو تنقيفية على النفس صفة سجود السهو تنقيفية على النفس àlàyé bá ti máa ń ṣe sojúdò sáà tàbí fi yàtọ̀ alẹ́mẹ́sì ẹ̀mọ̀dí kọ́ ìdàyẹn ni ó gbàgbà sàúdù dàmù sàúdù tí mọ̀mù sàúkà ní fi kún kọ́ ìdàyẹn ó gbàdàmù nítorí kíni torí pé nọ́ọ̀sù tó gbé wá ọ̀sẹ̀ kíni ó kọ́lá láàfíà قاعدة تتعلينا يسن يسن سجود السهو لسنة سجود الصلاة يسن سجود السهو لسنة سجود الصلاة ó dàbí nǹkan tá a ti sọ lẹ́ẹ̀kan ẹ mọ̀ wo tí bá ń kírun lọ́wọ́ tí bá wà ní sùjú tí bá ṣe sùwà nọ̀rọ̀ bí àlà aláàtàn àwọn àtúkàbù tó wà lẹ́yìn rẹ̀ fẹ́ pé súnmọ̀ làtàwọn tẹ bá rántí so sùwà nọ̀rọ̀ bí àlà àbímù lọ́ra yàn sùwà nọ̀rọ̀ bí àlà alá lọ́ra yàn àwọn àtúkàbù tó wà lẹ́yìn wọn ò yẹ sọ̀rọ̀ yàn mo rò pàlàyé mi ti so irú àwọn àyẹn àtúkàbù yẹn wọ́n jẹ́ súnmọ̀ ni ẹ̀hẹ̀n àwọn àbíkáàrù èèyàn wá ṣe tó bá wúyàn súnà ni kí ó sọ̀nà yàn tó wáyé pé máa ń ṣe déédéé èèyàn wá ṣe ìyẹn lè sí sáré mo rò pálá ṣùgbọ́n yóò ni ò jù tá a gbọ́ mi yé ta'ala aláwọ̀ àlọ́ èèkọ́ ìdà tó tẹ̀lé wáyà kọ́ ìdà tó mọ̀ hí ń ni náà kọ́ ìdà tá a sọ̀gbẹ̀ في الصلاة عمدا فوات الواجب في الصلاة عمدا يبطلها وفوات الواجب لها عمدا لا يبطلها فوات الواجب في الصلاة عمدا يبطلها وفوات الواجب لها عمدا لا يبطلها tí ó ti yẹ́ nìsìn sẹ́ẹ̀mù ká ti pín àwọn nǹkan tó sọ̀rọ̀ yàn níbi ìrìn àti pín sí méjì al-wajibatu fi salati wal-wajibatu lis-salati tí ó ti yẹ́ ó yàtọ̀ sí ẹ̀ṣọ́rọ́dọ̀ àti arkanu wọ́n ṣe mistake o lápèjúwe nínú àwọn al-wajibatu lis-salati ó ní àdánù wa pẹ̀lú àdánù wajibu lis-salati ìlàáfi sọ́lá tó láti ṣíṣíwájú ká tó bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ní ẹ̀kọ́ ọmọ síbẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ so wájíbà tó ń lè sọ́lá tí láàfi sọ́lá so tíyàn bá máa mà tí ò sí àdánù àbí ò sí ikọ̀ ọmọ tó bá kìmọ̀ ó ní ọ làkínà kò tààrọ̀ kà wájíbà wọn gbọ́ láyé mi tí ìyẹn ò lè bàrún jẹ́ tó yé bá ní tọ́yì alìjàmá àtù kákìrùn ní jàmá sí wájíbà tó ń fi sọ́lá àti nàbí lè sọ́lá lè sọ́lá ní kèsì fi sọ́lá torí kí sọ̀lá tó lè mọ̀ fàájì jìnnà lálàáfíà ọ̀kan ní láàdá tó ti jàmáà ní tẹ́ntẹ́mù láàdá ní òfin jùlọ tí ó ti yé bá mi torí kí wá jíbá tó ń lè sọ̀lá tó láàdá sọ̀lá. tọ́yì tẹ̀sáhùdù aláwùsà tàbí alákọ̀ọ́kọ́ ṣé wá jíbá tó fi sọ̀lá tó ní abẹ́ni sọ̀lá ìsọ̀lá ọba máa filẹ̀ inú rẹ̀ bàjẹ́. tó ti yé bá mi sìn tó famanta ọ̀ka ṣé àmì ومن ترك شيئا من الواجبات للصلاة عمدا لا تبطل صلاته أو لا تبطل صلاته هذا وصلى الله على محمد وعلى آله وسلم سبحانك اللهم وبحمدك